ẹ kú lé mo kí gbogbo alẹ́ orúkọ mi ni ọládélé hakimu ọláníyàn èmi ọmọ àtàtà ọmọ orílẹ̀-èdè nàìjíríà mo fẹ́ sọ fún gbogbo ará alẹ́ a ti ń retí nǹkan lọ́dọ̀ àwọn olóṣèlú wa wọ́n ní pọ́n máa tún lù ṣe àmọ́ láti ìgbà tí a ti ṣe òmìnira ṣómìnira ní àbí òmìnira a ti ń retí pé kí la máa ṣe ará ni aráàlú àmọ́ lásìkò tá a wà yìí wọ́n ní wọ́n fẹ́ ṣe restructuring ṣé restructuring ni a fẹ́ jẹ ni àmọ́ tẹ bá máa túlù ṣe ẹ̀rọ ti àwọn aráàlú ẹ̀yin olóṣèlú wa ọ̀ ń pè yín ní ọ̀jẹ̀lú ó ti ń sú wa o láti 1999 ìrọ̀rùn ni gbogbo wa fẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Muhammadu Buhari ọyàn yín ẹni kí ẹ máa túnlu ṣe ẹ máa chẹ́ǹjì ìlú àmọ́ owó gàrí ó ń lọ sókè owó rẹsì ó ń lọ sókè owó ẹ̀wà kò ṣeé rà ara ní aráàlú o ẹ má gbàgbé pé olúwa ọba ó wo gbogbo wa o ah, mi ò ní sọ ju báyìí lọ àmọ́ tá a bá tún ríra wa a máa sọ̀rọ̀ dáadáa nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà mo tún ń lọ a wa mi ò yorúkọ mi padà èmi náà ní ọládélé akeem ọláníyàn wá ní pé ẹ jẹ́ ká rèélé ilé làmí ń lọ àgbẹ̀ kan ò roko kò gbàgbé ilé.